láti rí láti rí ẹni tí ó tó ni ló ń bò sí ló ń tọ̀ sí gbẹ́jì gbẹ́jì gbẹ́jì gbẹ́jì ààyè ọ̀gá. ayé wọn jókòó báyìí lórí wa jókòó dáadáa báyìí ó yà gé. ok sẹ ń bẹ ṣe ń bẹ ṣe. n sẹ. o ṣe kí ni ṣe ọ̀bọ̀ yìí ok mú. a ní ìmú àmì gan mi wà bẹ́ẹ̀ ni àwọn táìmù yìí èmi ọmọ bó ṣe le tó mi ò mú èmi àtẹlẹgbẹ látẹnujẹ débẹ̀. èèyàn kí ló ṣẹlẹ̀ kí ló ń bọ́ kẹrẹ̀jẹ̀ fa. sẹ́rí kíkì inú ilé yìí a máa ní mi lára sa ah, ẹ lórí pẹpẹ kí mi ẹ mọ̀ mú mi lálásìn rìn ah. láì ṣe pàǹjà. Ah, àwọn àgbórí ẹ ti yí o mọ bó ṣe ń lọ wa àwọn àgbálẹ̀ wa mi máa ń kí wọn nìyẹn lórí màámi tí wọ́n máa kí wọn lásán máa ń tẹ̀ pé wọn kí ni o tí máa wá kẹ́ bí fúnbọ́lá ṣe ń kíra wọn kọ́ wọn bọ́pẹ́ máa ń kíra wọn fẹ́ jáde fúnra wọn ni wọ́n máa ń gbára wọn létí báyìí gbára wọn létí báyìí ni orí èyí ni. ẹ ẹ wá fẹ́ kí mọ́ mi ẹ mọ̀. ẹgbẹ́ ni màá fi ń kí wọn. kò sí wàhálà mo ti mẹ́nu kún bí eléyìí ẹlẹ́ẹ̀kejì tó kàn tó jẹ́ tí mo tún dùn mí ni pé ó kọ́ tẹ́ ń pè mí hàn bá mi láàmú ẹ bá rí mi ẹ mọ̀ pè mí lọ́kẹ̀rẹ̀ jẹ èmi ò sí sẹ́ńsẹ́ńsẹ́ bọ̀dù o Kàsálí ló kọ mi o ẹ pè mí Kàsálí o ó máa ń ṣe yẹn sí jẹ́ ká fún lórúkọ mi wà á máa jẹ́ tiriri tààrà wà á máa fi yẹn wọ̀ ọ́ kàn kò sí wàhálà ṣó ti gbọ́ irun orí ẹ kùn. kò sí wàhálà ẹ sàṣàánú mi ẹ jẹ́ mọ́ gbé pẹ̀lú ẹ sàṣàánú mi ẹ jẹ́ mọ́ wà mí. ẹni ìṣubú ẹ gbọ́ tèmi ṣá. Hmm. wọ́n lò rọ ọ̀kan tó lọ́wọ́ ta wà yín sí wàá máa rí náà tààrà ó ti gbọ́ ó dà ohun tí bá wí ni kò máa wí tẹ̀lé mi ó yà dorí ẹ̀ mu sọ pé orí mi o. orí mi o orí mi o orí mi o orí mi o orí mi o mo dúpẹ́ kó sọ̀rẹ́ mo dúpẹ́ kó sọ̀rẹ́. ó yá detí ẹ mọ̀ sọ pé etí mi o etí mi o mo dúpẹ́ kó ṣe kí n kó gbọ́ rí. etí mi o mo dúpẹ́ kó ṣe kí ni mo dúpẹ́ pé mo gbọ́ rí. fọwọ́ ojú ẹ sọ pé ojú mi o ojú mi o ojú mi o ojú mi o mo dúpẹ́ kó oríire mo dúpẹ́ kó oríire. fọwọ́ mú ẹ. nurse. ya imú mi o. imú mi o mo dúpẹ́ pé gbóòórùn rẹ tó gbóòórùn burúkú. tó gbóòórùn burúkú tó gbóòórùn jàdìjàdì tó gbóòórùn sófẹ́mi adébáyọ̀. ó yà fọ ọkàn ẹnu ẹ. ẹnu mi o. àfilẹ̀ ẹni tó máa fi sọ̀rọ̀ lórí kó mú dání. ó yà fọ ọkàn lẹ̀. ìwọ náà àmọ́ àgbà etí ẹ. ẹnu mi o mo dúpẹ́ pé ṣe kí ni. mo dúpẹ́ pé ṣe kí ni. kò fọre. kò fọre. ẹsẹ̀ mi fọkọsẹ̀. ẹsẹ̀ mi. sọpẹ́ ẹsẹ̀ mi o. ẹsẹ̀ mi o. kò orin kan re. orin kan re. sọpẹ́ inú mi o. inú mi o. ikùn mi o. ikùn mi o. mo dúpẹ́ pé o kùn síre. mo dúpẹ́ pé o kùn síre. mo dúpẹ́ pé o kùn sọ̀rọ̀ síre. ó yá wa náwó ẹ̀ sọpẹ́ ọwọ́ mi o. ọwọ́ mi o. mo dúpẹ́ pé o gbáre mu. wàá fọwọ́ kan la ìlà mi o ìlà mi o ìlà mi o ìlà mi o ìlà o torí pé mẹ́ta mẹ́ta ni mo ṣe pè bẹ́ẹ̀ o. torí pé mẹ́ta mẹ́ta ni mo ṣe pè bẹ́ẹ̀ o. mi ò mẹ́ni tó kọ fún mi. mi ò mẹ́ni tó kọ o bó jẹ́ ìyá ìyá mi bó jẹ́ bàbá ìyá ìyá mi àbí kó jẹ́ ìyá bàbá bàbá bàbá mi ní tiẹ̀ mẹ́ni tó kọ ó sì jẹ́ látòdì ọ̀run ni wọ́n ti kọ fún mi. ẹn tó bá wù lẹ́kọ́ òdílé ayé ni mo bá ẹn tó kọ. mo ń ṣàdúrà fọlẹ́dẹ̀ báyìí. nítorí láyìí. olóògbé mi débi tí mo wà yìí ayé mi rè. ilé ayé mi rè o. gbèsè ayé mi rè. gbèsè ayé mi rè o. orílẹ̀-èdè mi rè. orílẹ̀-èdè mi ni. ó yá wa sọ pé tọ̀. tọ̀. Mhm. kò sí bá a ṣe máa ṣàdúrà tó tọ́ ní ṣe tọ̀. tọ̀ ṣùgbọ́n mọ́ ilẹ̀. orí ló máa ń gbéyàn kọ aláwo rè àwa aláwo rè ẹ rè àti pátá ló sọ̀rọ̀ èèyàn yìí ó ní ká gbà ẹ wọlé pé kó sọ̀rọ̀. ìtàló ìtàló ọ̀gá ló pè bẹ́ẹ̀ o ti fún ọba ilẹ̀ ni mo ní kó má bá ṣe àwọn ilé tó ń bá ṣe yẹn àkínú ó mọ yàn ọ̀gá wa ni ọ̀gá lálùbáríkà ọ̀gá ìtàdó. Ah, ẹ mọ bìnrin mi ọmọ mi ò mú kọ wọn. ó rà kó ti ya wèrè. owó ọmọ ta ló tó. bàbá yìí máa jẹ́ ǹtù gan o ṣé o máa ń bínú. Ah, irọ́ mi bínú o. wèrè tí ẹ máa bínú wàá bá wa náà ń bẹ̀ ó rà kó ń ṣe èrè. sílẹ̀ ṣé o máa ń jà ni gbogbo àwọn ètò mi ì jà kódà bí èèyàn bá rẹ bó bá fún mi ń kò lórí tí ọba ti sẹ́yìn kankan mẹ́ẹ̀ẹ́dẹ́bi sínú òbí bí mi mi já. tẹ ẹ máa jà forí fọ́gò wa bẹ̀ wọ́n á gún ẹ yamayama. màá fọ ojú ẹ kan ojú ẹ kan màá jọ sílẹ̀ sí bí o ṣe. ṣe náà máa ti gbọ́ tọ́ba jarun pálù ẹ̀ kò jarun pálù wọn àìjarun pálù ẹ̀ má dé tọ́ máa jarun pa sí. ìyẹn ti lọ bẹ́ẹ̀ yẹn nìyẹn bó ṣe wà yìí o tí wọ́n bá lọ kọ́ṣẹ́ sóyìn àbí iṣẹ́ yá dírẹ́sà wọ́n á rán ẹ lóúnjẹ o. bẹ́ẹ̀ni. ẹ̀ẹ́ ojú arúgbó lójú mi yìí oníkè márùn-ún ẹ̀ ṣe o. Mm. ẹ̀ẹ́ mo ń wẹ̀ ó dàgbé mo rí grandpa mi ni àyìn ah, lè ju yín lọ. ẹ ẹ tẹ ẹ ju mi lọ mi ìwọ́rì wọn á bá mi fọṣọ o. má bá má bá yín fọ. tọ́ba ní owó àfọ̀ pátá. yín fọ. tọ́ba ní owó àyè ìwé du. yíyan. tọ́ba ní kò wá láti bí. ìlà. ọ̀rẹ́ mi fẹ́ gbọ́. owó ìlú wa pátá. tábà yà táwọlé tán ká mú wọgbó lọ. aṣòro fọmọdé yìí o. ẹni tó. kàṣálí àbí kí ni wọ́n pè é láńkàláńkà ò ṣe fi làjà o gídígbò gídígbò kì í ṣorin ọmọ ojó kò sójú àánú nínú iṣẹ́ tá à ń ṣe níjọ́ tí o bá dalẹ̀ ìjọ ìrọ̀lú máa balẹ̀ lọ. Yomite. Italo. Oh. Teach him how to shoot. Take him to the shrine ọ̀gá wa kò gbọ́ gbogbo yẹn ilé ìgbọ́ pààyàn ṣé yìí yẹ ṣé o gbọ́ àbá ẹ bá sọ yìí. ok your mind kọ bí wọ́n ṣe ń yìnbọn hmm. kó náà mọ̀ bí wọ́n ṣe ń yìnbọn nítorí pé o ti dọmọ àwò. ṣùgbọ́n wọ́n ní kí n kọ́ ẹ bọ́n ṣe ń yin ẹ mark four wà top action gbogbo ẹ máa kọ ẹ bó ṣe ń yìn bó ṣe ń yọ magazine sínú ara wọn tẹyin mẹ́wàá bá dúró tó bá target ọpọlọ yẹn kan pọ ọpọlọ máa jáde lẹ́yìn. <laughs> miss kasali. yes. èmi ò miss kasali o. why. ìgbà tó wà ní kíni kókó ẹ. Uh-uh. ẹ ó kọ̀ jẹ́ wípé èèyàn máa rò ó náà wọ́n ní tọkọ ẹni bá kú ọkọ ṣáà ọkọ mi ò kú àmọ́ ibi tó lọ bóyá ó kú ni o bóyá àjà ló gbé lọ ni kò yé mi. ohun tó ṣàlàyé ṣẹlẹ̀ tí ó yé wọ àtàwọn aráàlú mi máa jẹ́ kó yé ní àsìkò yìí. kò máa ṣe sùúrù ó dé máa fọkàn ara rẹ̀ balẹ̀ ni yọ̀ǹgbọ́. sórí situation tó wà nílẹ̀ yìí ó ní technique kan nílẹ̀ nínú tí èèyàn gbọ́dọ̀ farabalẹ̀ ṣe. rárá irú yẹn ní í tí wọ́n ò rí gbogbo aráàlú fúnra ara wọn mọ̀ wípé kò sí ìtọ́wá látọwọ́ rẹ̀ àgọ́ ọlọ́pàá àhámọ́ ọlọ́pàá ló wà ò lísìn sí mi. ìgbà tọrọ ti wá rí bẹ́ẹ̀ yẹn ọ̀rọ̀ yẹn wá pín sọ́nà méjì gbogbo àwọn aráàlú náà ló mọ̀ ìpè wàhálà kan bẹ́ sílẹ̀ láàrin àwọn adigunjalè àti àwọn tó ń wá tí wọ́n ṣiṣẹ́ ní ọgbà ẹ̀wọ̀n bóyá ọkọ ẹ̀ Kasali ó ti rúùtù sí àwọn amúlọ́ba yẹn wọ́n ti pàdánù one ni nọ́mbà two kejì ni pé bóyá ọkọ rẹ̀ gan orí kìíní yẹn gẹ́gẹ́ bí opportunity ó ti nà pápá wèrè ti nà pápá bòrà wá sá lọ kí ni wọ́n á ń dára ẹ láàmú fún èmi ni gbogbo kìíní yẹn ṣiṣẹ́ fún bóyá ni wọ́n mọ̀. lọ́nà o. ọ̀fẹ́ mọ̀ ni òfin pé fún mi sọmọ ìpè mo nífẹ̀ẹ́ rẹ̀ mo rẹ̀ struggle lórí pé kò lè nífẹ̀ẹ́ mi padà kí lọ́ọ̀fù tèmi rẹ̀ kó má lọ bẹ́ẹ̀ ọ̀nà tó fi pé fún mi ni pé ibi tí a fẹ́ kí obì tá a fẹ́ gbin obì sí voluntarily báyìí ni obì decide lọ́wọ́ lọ́wọ́ ara tiẹ̀ lọ́lọ́ lálẹ́ so a prayer mi ni pé káyé ọkọ ẹ̀ yẹn bàjẹ́ ká má wùdí mọ́ rárá àtọ̀ so that màá lè take care of you màmá gbàgbà má gbádùn rẹ̀ wọ́n náà má gbádùn mi màá tọ́jú rẹ̀ dáadáa dédé ìgbésí ayé rẹ̀ àtúbà àtúnṣe. Okay, okay, okay, okay, okay. Next one. Yeah, thanks for the journey, right? For the safe trip. Good. I really appreciate uh, everything you did today. Good. Alori, Abori, Iko Ekwejo lọ́nà. Iko Niko Alona. Àṣẹ wa. Good job. Amzat, take that thing. Awa. Ìyàlọ́ náà jọ máa ṣubú. Kasali. Shey you know say the praise. The praise you. That fuck up wey you did for that day, for that side. Don't do it again, okay? Orí ẹ̀ ti burú ni. Kàrí mi ṣe mi tí mo ń bẹ̀bẹ̀ fún ẹ sí wọn apá ìdànù ni. Go suit me. Yeah, yeah, yeah. Look. Ah. For, for, for waiting. Come, come, come, come, come, come. No wetin you dey do. Investor no dey carry gun You, get, you have to be sharply sharp. Eh, kí ló wá le tó bá kí le tó bá ń gbá dédé pé mọ̀ yẹn mi ò mọ̀ pé wọ́n yìnbọn. I've always said number six. to be serious. You need to be careful, okay? Just let it. Just let it. Ó ti gbọ́. Ó ti gbọ́. Ó ti gbọ́ wọn ni mo sọ. Ó dà pé kò sọ dààmú lẹ́nu iṣẹ́ yìí. Àbí dá mi lóhùn. Nídìí pé ká jalè ṣé mi sínú ẹ̀ ni. Ó já wèrè ni. Mò ń bá sọ gbẹ̀mọ̀ dání. Ó yá gbẹ̀mọ̀ yẹn lẹ̀. Ó yá tún gbé dání. Ó yá tún gbé lẹ̀ ni ó yà wá gbé ń sìn kó kọjú ẹ̀ síra ẹ̀ kọjú ẹ̀ síra máa fún ẹ lórí ń yé mo gbé èmi ló nọ̀bọ́ sí èèyàn kí nọ̀bọ́ sí mi ó yà wèrè ni nọ́ síra ẹ̀. sí máa sùn ara mi ni. so you can shoot yourself. ara ẹ ti wá ṣe kulẹ̀ báyìí. ara mi ti ṣe kulẹ̀ omi yẹn pọ̀ <laughs> ah, àmọ́ ẹ fẹ́ gbọ́ inú mi ò dùn. kí ló dé tínú ẹ ò dùn. gbàtítà là ń lọ yìí sìn ẹ ti pẹ́ gbé mi already àgbà ọlá fẹ́ padà tí ẹ máa fi lọ síbi tí a fẹ́ lọ. kò sí wàhálà mo mọ ohun tó ń ṣe ẹ mọ́tò ẹ ó ti wà lórí ẹ̀mí ẹ bíi pé kò tí rí kò tí rí báàrò ṣe ń ṣe ẹ. bẹ́ẹ̀ni. ẹ wọ́n ṣe sùúrù wo ẹ̀yìn rẹ kí lórí lórí kí ni mo gbé sẹ́ lórí síìtì yẹn. ah briefcase yín rèé. Ah, <laughs> briefcase mi lórí yẹn owó rẹ mo kó sínú rẹ kò kúnú rẹ bá ah, ká bá ti kúrò ní ibi tá a ti ń lọ yìí tá a ṣe pàtí yẹn tán lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí káàṣì rẹ mo ń la fi ra mọ́tò rẹ mo <laughs> jẹ́rìí eh. aláwọn wèrè tó níyàn lè fi arúgbó irọ́ ni arúgbó gan tọ́jú yanjú bọ́ìsì lọ. olórí burúkú ni wọn ẹ ó dẹ̀gbì fún wọn pé bí mo ṣe lówó lọ́wọ́ ni mo ṣe ní ẹrù ní tibí. bẹ́ẹ̀ni ejò wà ejò wà ní aṣọ mi n bá rán ejò mi n bá rán ejò mi jáde wọn náà mọ dúró ibi tó máa ń pa. Ah, èmi tiẹ̀ wẹ́wẹ́ mo wẹ̀ ta ojú báyìí mo wẹ̀ ẹnu ojú ni eh. mo ti ṣe ti sí tipẹ́ tipẹ́ tipẹ́ tipẹ́ olómìnira la ṣì wà yìí. àjọrí àwọn ògbà àwọn ọmọkùnrin tí wọ́n ń ṣe ìwé yẹn àwọn ọmọ tó kéré yẹn wọn ò lówó lọ́wọ́ ẹnu nìkan ni wọ́n ní àwa lówó lọ́wọ́ àtúnlẹ́jọ. ẹnu náà tiẹ̀ ní wọn ní kankan. máa tọ́jú ẹ̀kú ni máa tọ́jú ẹ̀kú torí ẹ̀ ni mo ṣe ń ṣiṣẹ́ ah, torí ẹ̀ ni mo ṣe ń ṣiṣẹ́ yóò torí ara mi ṣiṣẹ́ ah. torí tiẹ̀ nìkan. dáadáa ẹ wojú mi dáadáa ní ọjọ́ kìíní àná baba landlord ẹ̀la tí kẹ́ mọ́ gbọ́ nǹkan tí mò ń sọ ní ọjọ́ kìíní àná nígbà tí àwọn ọlọ́pàá mú mi wálé tí wọ́n fi àǹkọ̀ sí mi lọ́wọ́ wọ́n béèrè lọ́wọ́ yín pé ṣé ọmọkùnrin yìí ń jalè àbí ó kí lẹ sọ. mix up nìyẹn n kò pè ẹ bá n kò pè ẹ lólè. ẹ jáde sọ ẹ ń lólè nítorí kí ọba àlè fẹ́yàwó mi ló ṣe ń pè mí lólè mọ nítorí kí ọba àlè fẹ́ bàbá landlord ló ṣe ń pè mí lólè lẹ́yìn méjèèjì jọ dáwọ́pọ̀ lẹ́jọ́ pawọ́pọ̀ lẹ́ ń pè mí lólè. mistake tó ń ṣe nìyẹn you are you made a mistake. ẹ ti jọ wọn sọ kankan náà. ah ẹ ti jọ wọn kankan máa gbọ́n kankan lẹ́nu máa bọ̀ orí ìdàrú ẹ yà wẹ̀rẹ̀ ni. mix up ni o aṣọ yẹn pé wà coincident ni o wọ́n mú ilé olókùn ni o àwọn tó wọ tọ́ra àrú aṣọ ìpọ̀ mo kàn ní kí lift ẹ̀ kí n gbé dé yẹn ni ọmú ilé olókùn ni ó ọmú ilé olókùn. ta ló fẹ́ gbà yín lọ́wọ́ mi báyìí. it's a very big question. ta ló fẹ́ gbà yín lọ́wọ́ mi báyìí. ikú ti dé o. <laughs> second announcement. Ah! mi ò fẹ́ ìyàwó rẹ̀ first time tí mo fẹ́ gbé jáde rí pé kí n lè ra mọ́tò fún owó mọ́tò yẹn ló wà níbí báyìí ẹgbẹ́ àkùrọ̀ kò ń da fún ìyá owó yẹn ló kún bí báyìí. owó ló wà bí. exactly very full wey completed money. gbé fún mi. gbé fún mi. Eh? owó mọ́tò yẹn. now ètò mo bá ti bí ilé rẹ̀ ní kẹ̀dá mi lóhùn mo pé mo pé lọ́la nínú èmi àti ẹ ta ló lè báyìí. Eh answer please. Jamila! Nínú ẹ̀mí àtẹ́ta ló lè. Dá lóhùn! Dá lóhùn! Hello, Inspector Khan. Hello. Eh? Eh? Eh? Eh? ẹ wo wọ́n ti ń bọ̀ láti ọ́fíìsì báyìí báyìí o. Ọjọ́ kẹ̀. Eh? Eh? Eh? Ẹ wo ẹ ṣe kí àwọn ti ń bọ̀ o. Báwo ló ṣe mọ̀ pa wà níbí? Báwo báwo báwo ló ṣe mọ̀? Ọ̀rọ̀ yìí ń kọ́ information kan ní ẹnìkan wá fún wa lọ́fíìsì nísinsìnyí ọ̀gá sì ti ọ̀dà wa pé kọ́ máa bọ̀ ilé yín náà ń bọ̀ o. Almost here. Ẹ ṣe kí ẹ ṣe kí ẹ ṣe kí abó ti jẹ́ nu a máa sọ̀rọ̀. kí ló ṣe yín. àwọn olè. ó lè kẹ ó lè. ọlọ́pàá ti lé wọn. ọlọ́pàá ti mú wọn. ọlọ́pàá ti lé wọn. ẹ pẹ̀lẹ́ ẹ jókòó náà ẹ jẹ́ ọkọ jókòó náà ẹ pẹ̀lẹ́. ẹ ṣe. ẹ fẹ́ omi àbí ṣẹlẹ̀ ẹ fẹ́ mọ mi. ẹ má jà dúró. ká má dúró. ẹ má ká dúró. ó dà ẹ dìde ńgbà ní ẹ wò kábàáwá rè lọ́ọ̀kan mm. ẹ dìde kẹ́ wá lọ sí nílé mm. ẹ pẹ̀lẹ́ ẹ rọra o ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ ṣe. ẹ jáde. bàbá bàbá ọ̀rọ̀ ti bẹ́yìn yọ o ọ̀rọ̀ ti bẹ́yìn yọ o. èmi ló dé. ah iṣẹ́ la wà ní ilé pẹ̀lú àwọn obìnrin o bẹ́ẹ̀ ni informant wa informant amánu lọ́dọ̀ ọlọ́pàá yẹn ló pè wá ló bá náà ọlọ́pàá ń bọ̀ kíá la fẹsẹ̀ fẹ́. ṣebí ọwọ́ ò sá tẹ nìkan kan nù. bàbá kílẹ̀ ń sọ yìí ṣé tọ́pẹ́ pé ó tẹ̀ kan nù wá ṣàmà débi pé ni ẹ ṣáà gbogbo ala pé dé. bàbá a gbìyànjú ká dojú ìjà kọ wọn ṣùgbọ́n agbára wa kò ká wọn baba ẹ̀rù ń bà mí ẹ̀rù ń bà mí. ẹ̀rù bíi ti bọ́wọ́ ah, ẹ̀rù ń bà mí ó yẹ kó yé yín. ẹ fọkànbalẹ̀ ẹ fọkànbalẹ̀ kò séwu. ẹ̀rù ń bẹ. wò mí fọkànbalẹ̀. àléwu ń bẹ sẹ́. Ah, ìgbà tẹ́ ẹ ti dọ́dọ̀ mi ní àyín mo ní kò séwu mọ́. ewu ah, tó ń bẹ nìyí orí obìnrin la wà nígbà tá a fọ́ gbé bọ́. n ò gbọ́. orí obìnrin la wà nígbà tá a gbogbo agbébọn orí obìnrin. baba kí ni ṣé ó bẹ́ẹ̀ wúdé ni. tí mo sì sọ fún yín àbí tí wọn ò sọ fún yín gbẹgbọ ah, ẹ̀yin ọmọ yìí ṣe máa játàn mọ́ ọ báyìí ẹ ṣe máa játàn mọ́ ọ báyìí. àmọ́ àmọ́ àmọ́ kó bó ṣe máa rí nìyẹn àmọ́. Ah, ilé agbọ́n lẹ forí já yìí. kí ni kí ni kí ni kí ni solution kí ni solution bàbá. ẹ wo ẹ wo bàámi funfun èmi ò ṣe jẹ kán lọ o. mo gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹyẹ. mo kí ni ká ṣe bàbá ẹ dáhùn kí ni ká ṣe kí ni ká ṣe. ọ̀dà ah! báwọn ìyẹn tó kọ́ ẹ tẹ̀lé mi ẹ tẹ̀lé mi ká wọ́n ti lọ ṣe sáàgì ọjà ọjọ́ ta ọjọ́ ta ni ọjọ́ yẹn ṣe ṣe ṣe ṣe ṣe wọlé wọlé wọlé wọlé. Ah. kẹ́ ẹ wá farabalẹ̀ báyìí kẹ́ ẹ gbọ́ dáadáa. ẹ ṣé mo dúpẹ́ àsìkò yìí gan-an lẹ́gbàá tó wá tó ẹ ṣé ẹ ṣé bàbá. ọ̀wọ́ ah, àṣẹ atúmọ̀tà lásán lásán ní Kàsálí nígbà tí mo fẹ́ tán ni mo wọn wá kì í gé pé ogun rè ogun rè o nàdúró ogun rè o nàdúró ah nàdúró nàdúró nàdúró. sẹ́tí wàá romi pin pé mi ò lè jẹ́ nìyẹn o. àsálíkà kàsálíkà. kí tí ẹni bá lọ kí wẹ̀rẹ̀ tí wọ́n máa ń pariwo. ah kí ni o lè fi bọ̀bọ̀ ilẹ̀. mo bọ́ mo ṣe ṣiṣẹ́ tí mo fọ́ tí mo ṣe tí mo ṣe torí tí yín náà kọ́ ni kú yín kọ́ ni mo ń kú lọ ni. Ah, bẹ́ẹ̀ náà ló ń kọ́ ni mo ń kọ́ ni ògùnrẹ́ o nàdújú tó yẹ kó máa lù àbí kó máa jó kí ni ẹ máa dùn kó máa sùn. Ah, ó ń pè mí ó ń pè mí ní bad luck bad bad luck ó sọ ọ̀rọ̀ pé èèmọ̀ tó máa bad luck ni. Kasali ojú mi èmi ni kò wò má wojú bọ̀bọ̀ yìí èṣù ni. nabalọ́kọ̀ nabalọ́kọ̀. Kasali. Kasali. kẹ́lẹ́mọ̀ bá kọ̀ mí ṣé torí pé wọ́n ní kí bọ́bọ́ wà ní kí gbogbo gbogbo àwọn ammunitions wa ẹ ló fi ń gara. ìgbà tó mọ̀ bẹ́yẹn kí ni wọ́n sọmọ fún ẹ̀sìn báyọ̀ sọmọ ni ṣé wọ́n sọmọ ni ṣé mi mọ̀ wá lámì. ṣé bọ̀bọ̀ tó tún rẹ́pù wá o fẹ́ kó bá. mo lè ṣe bí ara mo lè ṣe tún ni mo lè ṣe. Ah, ṣé wọ́n gbọ́ mi ṣé wọ́n gbọ́ mi. ẹ tíra ẹ níjọ́ ẹ̀ ó sì kó kò sí tó bàjẹ́ bẹ́ẹ̀ náà màmá àbọ̀ ọkọ náà sọ́ọ̀sọ̀ máa máa máa. àníkò sí ààrẹ rẹ̀. kí ló wà fẹ́ kí mi lè ṣe kí ló wà fẹ́ kí mi lè ṣe ó kọ́ yìí ni. Hmm. gbogbo àlàyé tẹ́ ẹ ṣe fún mi pátá gbogbo ẹ̀ ló yé àmọ́ kí lẹ wá fẹ́ ṣe fún mi gan-an. bàbá ó ti ń fẹ́ kẹ́ bá ń ṣe fọ́ọ̀rẹ́ mi ni pé oògùn tí ẹ fi bá ń pe ọkọ rẹ̀ padà wálé tí ó fi ríran rẹ̀ yìí ní kọ́kọ́ o mo fẹ́ kí ìyàwó ọ̀rẹ́ mi kó jẹ́ apàṣẹ. tó bá ní ó jókòó báyìí kó jókòó bó bá ní ó dìde báyìí kó dìde torí wípé ọkọ ọ̀rẹ́ mi ti fi àjọ ọ̀rẹ́ mi púpọ̀ mo wá fẹ́ kọ́ ọ̀rẹ́ mi náà fi ìyà jẹ padà kó mọ̀ pé òun èyí ṣe bá ń fóbìnrin. ọ̀dà ń gbọ́ ṣé bó o ti fẹ́ nu. gbogbo nǹkan tó rẹ mi sọ pátá ni mo ṣe fẹ́ nìyẹn ọjẹrè bó bá jẹ́ pé bó ṣe fẹ́nu kò sí wàhálà ẹ rí ààrẹ èrè kan láàparí iṣẹ́ sí èrè tá a ṣiṣẹ́ sí lára yìí láàgbé àwòrán rẹ̀ gẹ́gẹ́ bí àwòrán ọkọ rẹ̀ bàbá tí a parí iṣẹ́ sáré èrè tán ni wọ́n wá máa bomi sórí èrè bí bá ti ń bomi sórí èrè tómi ń sàn wálẹ̀ lónà máa kọrin yọ̀ọ́ mọ̀ pé ọkọ mi ò wálé o aya rẹ̀ ń sunkún o ọkọ mi ò wálé o aya rẹ̀ ń sunkún o tọ́ba ti lè máa ṣe bẹ́ẹ̀ ibi yòówù tó wù kọ́kọ́ rí ọ wà bíbẹ níwò kankan ó dé tán yóò mọ sáré bọ̀ ní lẹ́lẹ́lẹ́lẹ́ kò níbi tí ó gbé bó ṣe rí mo wí ẹ wá gbọ́ ọ ó ní kìlọ̀ o ìkìlọ̀ rẹ̀ náà ni wọ́n sọ fún kẹ́ẹ̀sì faramọ́ gbàrà tọkọ rẹ̀ bá ti wọnú ilé tán torí pọkò ń kó dé yóò wá lọ wábì kan tó bá fara sínú ilé ibẹ̀ ni yóò lọ tọ́jú èrè pamọ́ sí o torí péré yìí ò gbọ́dọ̀ sídìí kò ń bẹ̀ péré ibẹ̀ lè fẹ̀gbẹ́ lélẹ̀ tí ọba tètè rẹ ni gbé a iṣẹ́ bàjẹ́ nù. <laughs> bàbá kò lè fẹ̀gbẹ́ ṣé rí bẹ́ẹ̀ ṣe tì mí lẹ́yìn tí ìyá ẹ̀jẹ̀ ń jábọ́ bẹ́ẹ̀ mo ṣe fẹ́ kẹ́ bá ń tì lẹ́yìn òun sì ti fetí ara rẹ̀ gbọ́ nísìsiyìí pé kò gbọ́dọ̀ fẹ̀gbẹ́ <laughs> èmi kò ní jó fẹ̀gbẹ́ lélẹ̀ àjọ mójútó ni. kí ló tó ń fa sìgá tó kàn fa sìgá fún fùfú báyìí sọ pé two months of cigarette ó máa ń bá láti jẹ ni kí ló ṣí ẹ mo ì bẹ sọ lánàá yìí sọ̀rọ̀ ní yọmẹsì sọhún eh, sọ̀rọ̀ ní yọmẹsì sọhún ẹ kọmọ sọ fún mi pé èmi ò ní bad luck ṣé kọmọ tún mọ bad luck ni ṣé kọmọ pé kọmọ pa kọsí bẹ̀rẹ̀ ò ní jẹ bẹ́ẹ̀ ni àkọmọ mọ bí mi sọ bẹ́ẹ̀ mọ́ kọmọ sọ bẹ́ẹ̀ mọ́ kọmọ sọ bẹ́ẹ̀ mọ́. but kí ni problem ẹ mo ì bẹ sọ lánàá pé mo ti bá bọ̀bọ̀ yìí sọ̀rọ̀ mo ti bá a fọ mo kí fún un òun kẹlòmí a sọ̀rọ̀ kò ní mọ̀ yìí pé ọ̀rọ̀ tóun sọ kò dáa ọ̀rọ̀ yìí ló ah. wò náà. Ah kí ló kí ló wà ń bẹ tí o ti bẹ̀ kó tí o bá jẹ́ pé bàbá tó sọ pé kémi ọmọ kó kìíní dání sẹ́mi èmi wà èmi wà ní akápò ni à ẹ wò tí o ẹ wò tí bíi abadé yìí tí o bá wọ̀n kónkálukú kónkálukú kónkó lọ lẹ o. abẹ́tẹ̀ mọ bá tiẹ̀ lọ o bẹ́ẹ̀ jù wà bá tiẹ̀ lọ wọlé kò mi tara mà bá tiẹ̀ lọ jẹ́rẹ́ bàtọ́ bá kí kí kí o ṣe tó o bá bá tiẹ̀ lọ nígbà tó fi wo fi kókó tiẹ̀ o o fi kó bá tó o o wà hàlẹ̀ kó fẹ́ bá tiẹ̀ lọ bá tiẹ̀ lọ. fìbọ̀ bọ́ ilẹ̀ náà. kí ni kọ́mọ́ ọ̀dọ́ ẹ̀rọ ó nà fẹ́ máa lọ kó máa lọ. ilé ọmọ kọ́ni ó tura ẹ̀ filẹ̀ olùdókòwò ọkọ̀ filẹ̀. ó máa lọ àní kò filẹ̀. ó tura kí ló ṣe ṣiṣẹ́ náà máa ṣe sọ̀rọ̀ máa build. kí ló ṣe mo ti gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́. ó wọ́n ti jẹ́ kó máa ṣe wá tán ó ní ó ní ó fẹ́ máa lọ. máa lọ jàre. àní kò fi bọ̀bọ̀ ilẹ̀. wọ́n níbo kan kí níbo kan ìgbẹ́jà ó kàn fi gbogbo tiẹ̀ ó kàn fi kó bá wa níbo kan kí ní ẹ̀jẹ̀ náà máa lọ máa lọ máa lọ jọ. filẹ̀ kó máa lọ. báwo ló ṣe fi tiẹ̀ kó bá wa. báwo ló ṣe fi tiẹ̀ kó bá wa filẹ̀ wọ́n níbi òfìlẹ̀ má lọ má lọ kẹ́mi wọ́n lọ má lọ kẹ́mi wọ́n lọ má lọ jọ kí má lọ má lọ àbí kí má lọ má lọ títí kí má lọ àbí ẹ̀hẹ́ gbọ́dọ̀ wọ́n lọ sí má lọ yàrá má lọ jọ tẹ́tẹ́ kó má lọ yàrá jọ. kí ni kókàlùkó dó sọ́sà yàrá kókàlùkó dó sọ́sà yàwó ẹ̀ ewọ́ ní gbogbo ewọ́ ní gbogbo wèrè tó ṣe ṣe ṣe gbogbo ìjọ ṣọ́tọ̀ ayé tó ìgan ni ṣọ́tọ̀ ayé tó ìgan ni kasadi. Kasali. Kasla. Kasla. Wait. Your mate. Mo disappoint you. Kasali. Kasla. Bẹ̀tú yẹ kó ojú mi náà. Ẹ bẹ̀ mí lẹ̀! Ẹ bẹ̀ mí lẹ̀! Kasla. Kasla. Ẹ bẹ̀ mí lẹ̀ jàre. Kasla. Kasla. Kasla. sweetheart. o dẹ̀ dá mi. wèrè burúkú wo ló ń ṣe yẹ. ọlọ́ba yìí ẹ yà wèrè ni. bẹ́ẹ̀ni. ẹ tí wọn wèrè rí. bẹ́ẹ̀ni. wèrè ṣe é ti pẹ́. bẹ́ẹ̀ni. ẹ tó túbọ̀ lẹ́jọ́. ṣe máa kó bọ̀ bò yìí. ẹ ti gbọ́ sókè. wá bá iná àlejò yìí ṣe ti gbọ́n sìn á bẹ́tà kẹ́ cooperate pẹ̀lú wa àbí kẹ́ ṣe kí ni kẹ́ wà lórí ìjòkó kẹ́ fẹ̀yìntì bí ẹ ti ẹ̀ ẹ ti gbọ́ ó bẹ́tà ẹ má ṣe o o ó yẹ ṣẹnu pó bẹ́tà. ó dà ẹ̀yin ọmọ dáadáa ẹ̀yin ọmọ àlùbáríkà ẹ̀jọ̀ kí lẹ fẹ́ kí n ṣe fún yín ẹ̀jọ̀ kí lẹ fẹ́ tell me. bàbá orí Benjamin tó wà lọ́wọ́ yín kẹ́ gbé jáde n sapa n ò lórí ilé. ẹgbẹ́ mi sọ̀rọ̀ jọ dọ́là jáde ń sọ fún pé ta ló ń bá ẹ sọ pé ẹ gẹ́rẹ́ àjọ. chifọlájíire chifọlájíire ẹ̀mí ló mọ̀ pé ẹ. ẹ méjì ni mo ṣẹ̀ṣẹ̀ dé kù. oníyàwó kan o ti lọ́mọ méjì yes or sá. wọ́n wà lamẹ́ríkà oní dráìvà kan àti security guard kan ó rán wọn lọ sí filling station yes yes ẹ wo bá mi kẹ́ bá mọ̀ pé amọ̀ tá à ń ṣe kò ṣeré ń bẹ̀ rárá ìyàwó yín tó ń gba amẹ́ríkà yẹn wọn ò gbé queens o wọn ò gbé bronze o wọn ò dẹ̀ gbé jersey inú brooklyn náà ń gbé wọn dẹ̀ ń gbé ní atlantic pacific mo parọ́. dáná dáná ẹ̀dá. ẹ pé wa lẹ́rọ̀. ìdí. ẹ lọ́kọ̀ọ́. Move out! Oh. Oh. Oh. Oh. Tó bàbá ṣe ń pé àwọn tá à ń ṣe alọ́dẹ ti gbédèrè táàgà rẹ̀ gan ẹ̀ tí ìjà ẹ̀dẹ̀ fẹ́ máa parọ́ tẹ́lẹ̀. Ṣé bẹ́yìn àgbà sọ pé ọmọ tó bá purọ́ wá jalè? Ẹ ti jalè ní kékeré ni. Ọlọ́run jọ ń tẹ̀ parọ́ tán o. Kánẹ̀ lọ parọ́ tán ni. Màá fìbọn yìí fò orí yín torí alọ́dẹ tẹ̀ gbédè. Ó ní táàgì ṣì wà lára ẹ̀ yẹn. Kí ló máa ṣe yín náà? tí má gbé fọ́tí fún yín ilà yín á di dọ́bù. ẹ wo wọn ní kò sí ta mú wa kò sí ta máa mú lọ bí tẹ̀yìn tẹ́ kọ́ la kọ́ o ẹ mú làwà ẹ máa mú lọ lásán ọ̀run padà o. ṣètì kí wákàtí márùn yín. mo ti kí mẹ́ta mẹ́. ó wá kun mélòó. ó kun méjì. kò tí tó táìmù lẹ ṣe kí àbí. ok tó. táìmù yẹn ti tó báyìí ẹ bẹ̀rẹ̀ sí kí báyìí ẹ ò wo. náà gbọ́dọ̀ náà wọ́n gbọ́dọ̀. let's go. ẹ jẹ́ sísè. Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, La ilaha illallah. Let's go, let's go, let's go. Stop here. どうした sí <laughs> màá láti ṣe mí fún ẹ. lọ skul báwo. mo padà lọ sí skul. skul báwo. èyí máa padà jẹ́ ká wọlé jàre. ilé wa ń gbóná lọ́wọ́ báyìí wà á take it easy. kí ló ṣẹlẹ̀. ilé ń gbóná gan-an. máa padà sí skul. sorry excuse me. sorry. hello. àwọn ti need so I think you have to go back madam Maria later I'm sorry ó dùn èmi now, but you have to go now mission first you have to go go go go go. má wọlé wọlé ní tiẹ̀. Kàsálí máa bọ̀ lé o aya rẹ̀ ń sunkún o Kàsálí máa bọ̀ lé o aya rẹ̀ ń sunkún o ọkọ mi máa bọ̀ lé o aya rẹ̀ ń sunkún o Kàsálí máa bọ̀ lé o aya rẹ̀ ń sunkún o Kàsálí máa bọ̀ lé o aya rẹ̀ ń sunkún o ọkọ mi máa bọ̀ lé o. ẹ kúsẹ́ jóòjì ẹ kúsẹ́ ẹyin ẹ má bínú o ẹ dákun ibi tí mo pè fún yín ní lè gbàbẹ̀ mọ́ sọ̀rọ̀ mi yé ṣe abúlé kan wà ní tábà ti kọjá iwájú díẹ̀ ẹ bá mi yà lọ́wọ́ ọ̀tún báyìí ibẹ̀ ni mò ń lọ nísìn. ẹ bẹ gbọ́ irọ́ o irọ́ o èmi ò lè yàtọ̀ abúlé kankan o ńgbèmí àti yín dúnàdúrà kì í sọ̀nà abúlé ìlàjọ dúnàdúrà o kì í sọ̀nà abúlé tọ́ bá mú mi tí mo tún fi yàtọ̀ abúlé ẹ fowó kówó tèmi ni o èmi ò yàyà kúya o. ẹ dúró náà ẹ mọ gbọ́ ẹ mọ gbọ́ sẹ́mu ah, pípẹ́ lè lakọ labo a ah, kọ́sọ́mọ̀ yín ni mí ẹ kàn lè mọ bá mi sọ̀rọ̀ bí gbàtẹ́ ń bọ́ ọmọ inú ilé ọmọ ọmọ tẹ́ fún lówó oúnjẹ sọ̀rọ̀. owó lẹ́ fún mi ẹ ṣáà fi fowó kówó ní kókó dìde. ó dà ẹ mọ tí ó ṣẹlẹ̀ tẹ bá mọ̀ pé ẹ lọ sẹ́mọ̀ pé pààrọ̀ rajà ipa ó sì tà bẹ́ẹ̀ ni tẹ bá mọ̀ pé ẹ lè lọ ẹ lè yà síbẹ̀ ẹ bóyá kẹ bá ń páàkì báyìí kébì kí n kẹrù mi bọ́ọ̀lù kí n sì fún yín lówó ẹ kò lé o bóyá kí n dúró kẹ bọ́ọ̀lù ẹ dúró bóyá dúró bóyá dúró ó bẹ́tà ah, ó bẹ́tà. ẹ sì ń tẹnu mọ́ páàkì páàkì páàkì bí n bá jẹ ayín lẹ̀ sẹ́rò mi kọ́ni ń gbé ni àbí bẹ́ẹ̀ mi ní àbábọ́lẹ̀ mọ́tò mi kọ́lẹ̀ wọ̀ ni. Ah lọ́dún àtẹ̀yìn ti lọ ní ìsìtẹ́yìn báyìí pé yìí ò mọ kọ́sọ́mọ̀ bá sọ̀rọ̀ bí bọ́kọ̀ ṣe lọ látàárọ̀ yìí èèyàn mélòó lẹ ti rí tó sẹ́wọ́lẹ̀ àbí wọ́n mọ̀ gbèrò ní mi àbí wọ́n mọ̀ bẹ gbèrò àbẹ gbèrò. Ah, ẹ má bínú bẹ́ẹ̀ náà ṣe bíjọ ẹ̀sìn náà níyì. sábà jẹ́ pé kọ́ọ̀lù tí mo gbà tí mo fi ṣe jì rìn. kọ́ọ̀lù ẹ rìsíìfù ní ìsìn. kí n ti yín bẹ̀ sọ́kàn yìí ni. ẹ má bínú fi hàn mọ̀ pé èèyàn máa gba kọ́ọ̀lù láì lo fóònù. bàbá àní ẹ tẹnumọ́ kínní kó kọ́ sáré àní ah, à ń pè mí àwọn oníkókó owó oníkókó. ẹni ojú ọmọdé máa ń kánjú ni. bàbá ń kánjú ẹjọ́ ọ̀rọ̀ máa ṣe díẹ̀ díẹ̀ náà ni kàmórídélé ni ìrìn àjò. Kàsálí máa bọ̀ ńlé o aya rẹ̀ ń sunkún o Kàsálí máa bọ̀ ńlé o aya rẹ̀ ń sunkún o Kàsálí máa bọ̀ ńlé o aya rẹ̀ ń sunkún o ọkọ mi máa bọ̀ ńlé o aya rẹ̀ ń sunkún o àmọ́ báwo ló ṣe wá máa bọ̀ báwo ló ṣe fẹ́ mọ̀ pé mò ń pè wọ́n báyìí sí. ọmọdé ò ń pè lẹ́fọ̀. bó ṣe ń dá lé lórí nǹkan òǹfà tí ń fà nù yóò mọ̀nà kíákíá ni mo bọ̀ bí nìsín ìwọ ọmọ bomi lé lórí. ọkọ mi máa bọ̀ nílé o aya rẹ̀ ń sunkún o ọkọ mi máa bọ̀ nílé o aya rẹ̀ ń sunkún o àsálí máa bọ̀ nílé o aya rẹ̀ ń sunkún o. Ah, ní ìbínú ẹ ká sàn kásán iye ẹlẹ́ran gbẹ ẹ lálejò ń ta. àlejò. bẹ́ẹ̀ ni. ó dà mò ń bọ̀. ó yá já lọ́wọ́ ní náà. Kasali. ẹ kasa èmi ni ẹ kújọ mẹ́ta. <laughs> sálàfíà mo bá yín. ṣọ́ọ̀kù ẹ lélẹ̀ ọkọ ẹ tó ń sọ rèé. òun ni. Ayẹyẹ! pẹ̀lú ẹ̀kọ́ ọrọ̀ ajé. ara sà. ẹ ẹ bó lẹ ṣe ń ta àwọn ẹran yìí. bá five thousand lọ ya sà. five thousand. bẹ́ẹ̀ ni sà. sẹ́yọ kọ̀ọ̀kan. ara ẹyọ kan ọ̀yà gidi lélẹ́yìn o kì í ṣòkèké o. èyí ti wá pọ̀ jù ẹ ẹ lè ṣe ń bi three three thousand. ah ẹ mú four four thousand. four four thousand méjèèjì méjèèjì wá jẹ́ lò papọ̀. eight thousand ni sà. eight thousand eight thousand hmm. ẹ lọ kó méjèèjì sẹ́yìn bùtù. ọjà méjèèjì. kí ló ti sí. house again. Oh, returned. It's gone. Ah, that is impossible. Uh, you can't tell me you cannot find Kasali in this house. Bobo, it's not possible. Sori continue your èèyàn As ń wá. Àti tí nǹkan bá sọnù bóyá aṣọ ajá mọ́lẹ̀ àbá aṣọ ẹran mọ́lẹ̀ tó sá lọ yẹn náà she pèpè ẹran sá àbò já lókun. mi o. Àmì lọ look around fún ẹrú ẹnu lé. O oh, wait Kasali, mo yẹ ti máa ń sọ fún Bobo is a good boy. Ó náà wa. wà, ó mọ̀ kọ́ mo kó ni, kò sí bóyá máa wù àjù bẹ́ẹ̀ lọ, ó oh, ètè ni, Ọlọ́run dẹ̀ máa bí ẹ okay now sir olúwa mi ẹ fẹ́ gbọ́ the worst part of it is gbogbo ẹrù ìbọn tí bàbá kó fún wa kasari ti kó lọ. Ah, <laughs> that is impossible. It's not possible. No, listen to me. Look for him wherever he is and bring him right here, right now. Because tonight's operation, it is a task that must be properly what? Executed. Mọ̀ ń bọ̀ náà, ta ló fẹ́ wá? Ǹjẹ́ èmi Is it me? Okay ṣe fẹ́ gbọ́ tèmi ṣá bí kọ́rẹ́sì ṣe wà yìí ó máa mú tí guy yẹn wà àti pé wọn àti ẹ̀fẹ́ fàṣẹ ni wọn wọn jọ ń jẹ wọn jọ ń mu ni o tá a bá tẹ ẹnu bóyá jókòó yìí tá a ronú ẹ̀ pọ̀ á sì ta sáàṣì inú òun fúnra rẹ̀ ó mọ ibi tó wà. n kọ kọ́rẹ́sì. ẹ sà ẹ sà ó lọ ra nǹkan ni máa pè ó máa bá wa ń bí wọn ètò bọ̀bọ̀ yẹn ni are you sure. kí ni mo sọ. ok, ok, silence everybody listen okay oya uh, kẹ́kẹ́ nìkan pè é sìn just tell him that i want to speak with him. ó gbébọn lọ. Asade ò lè lọ́ọ̀bì kankan náà. So currency. O sà ló tún gbé ó tún gbé gbogbo bọ́ọ̀ lọ. Olúwa mi wo. Can you imagine? I know possible. Listen kò possible. Bákẹ́. Mo ní ẹ dákun. Dákun bò. Mo ní ẹ jọ. Tí bá tún bọ̀ nǹkan lẹ́nu ẹ̀, màá fi ẹ o. Ah, ah. Ṣé kó fẹ́ pa mí ni? Ẹni tó yára lògùn gbé e kó tó pa èmi, mi á pa ẹ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀. mọ̀ sí o. kí ló tí ì gbé. ẹ jẹ́ ìsinmi díẹ̀ ìdápa àyà mi ti wú. wọ́n ń sinmi lọ́rùn. Ah. wo gba fóònù náà jọ. ẹ máa gbé fáwọn ọmọ mi ẹ jẹ́ káwọn ọmọ mi ò gbé gbogbo àwọn èèyàn rẹ mọ̀ ẹ gbé fáwọn ọmọ mi ẹ jẹ́ káwọn. gbá fóònù fún mi jọ gbé lọ sọ gbàjọ. má sí ẹ o. ẹ jọ ẹ bá sí ẹ bá sí ẹ bá sí gbẹ fóònù ẹ gbẹ fóònù jọ. hello ẹ Kasali ni kí ni èmi mò ń sáfù pọlísímẹ́ǹtì lọ́wọ́ wọ́n ń nà mí lọ́wọ́ ni ọmọ mi ọmọ wà ń bì kan àtẹ̀tẹ̀ ní kẹ́ ẹ mọ ibi tí mo wà ni àmì ò lè gbé fóònù fún wọn wọn ó gbé mi ṣépè ni o mo sọ pé mo sọ fún yín pé wọ́n nà mí lọ́wọ́ ẹni kí n gbé fóònù fún wọn àwọn gbèmí ṣépè ni ẹrù kíni ẹrù yín wo ẹ ń bẹ lọ́wọ́ ọmọ mi mo ti àwọn ọmọ mi ti gbà lọ́wọ́ mi ẹrù yín bẹ lọ́wọ́ ọmọ mi ẹ wo ẹ màmí àbàbà ẹ màbà yín sọ̀rọ̀ bàbá ya ẹ bà yín sọ̀rọ̀ bàbá ya ẹrù wo ẹrù tí ọ̀rẹ́ yín gbà lọ́wọ́ mi ni. mo gbọ́ ẹrù wo mo gbẹ́rù kí ló wà nínú ẹrù ẹ náà. ẹrù àwọn ọ̀gá mi ni ẹrù àwọn ọ̀gá hmm. ìlérí ìbọn yẹlẹbọ ọwọ́ ẹrù àwọn ọ̀gá. bẹ́ẹ̀ kọ́ ẹ̀yà gbégbégbé. ọ̀daràn ẹ̀jẹ̀ sinmi díẹ̀. màá fún yẹn gbé kinní sókè. ẹ̀jẹ̀ gbé ẹ̀jẹ̀ gbé ẹ̀jẹ̀ gbé ẹ̀jẹ̀ gbé ẹ̀jẹ̀ sinmi díẹ̀. mo rí mo rè dé sọ́dún. ìbọn ló wà nú ẹ o ìbọn ló wà nú ẹrù rẹ yìí o. ìbọn ìbọn ni ọlọ́run. Kasali. Kásálí tó fẹ́ pa mí ni tó fẹ́ bá yé mi jẹ́ ni kí ni mo rà lọ́wọ́ ẹ kí ni mo ṣe fún ẹ. ibo ló ti rí ìbọn. ibo ló ti rí ìbọn. àwọn àwọn ọ̀gá mi ni. àwọn ọ̀gá ẹ̀ ọmọkùnrin yìí títí yẹn mo ṣe wálé ayé ni Kásálí máa pa mí abẹ́ máa gbọ́ ìbọn táwọn ìjọba bá mú wa ń kọ́. fọkàn ẹ balẹ̀ ìjọba ò lè mú wa. Ah! ó dẹ́ kí ló fẹ́ ṣe sí i. èmi ò máa sọ fún ọmọkùnrin máa máa bá tèmi jẹ́ ọmọkùnrin máa bá tèmi jẹ́. a ní o fọkàn balẹ̀. Ah. bóyá olórí ibú ẹ ló tún pè é gúmi. ẹ jáwọ́ lé. ẹ bá bá dídì o ẹ bá dídì o dànù ẹni bọ̀ tẹ bá bá ẹ pa wọ́n. bẹ́ẹ̀ ná fún ọtọ bẹ́ẹ̀ ná fún ọtọ. Move, move, move! Hey! Hey! Hey! Hey! Hey! Move it, move it, move it, move it. We all caused the day we met you. Ọjọ́ burúkú ni ọjọ́ tá a pàdé ẹ̀. Gbogbo ibikíbi tó bá wà ní òní, ọjọ́ burúkú ló máa jẹ́ fún ẹ. ṣé mo kankan ṣá ṣe pé ti máa ń sọ àbí ti máa ń wí ẹ̀ ń jẹ́ kí n sọ̀rọ̀ even ìta ló tójú olóore wa tá a bá ń sọ̀rọ̀ nípa bọ̀bọ̀ yìí kò ń fẹ́ ká dárúkọ ẹ̀ rárá njọ́ tí bọ̀bọ̀ yẹn ti darapọ̀ mọ́ wa bọ̀bọ̀ yìí kì í ṣe èèyàn tó bá sọ pé good morning lásán ó jẹ́ kíyàn ṣe kíni kó kọ́kọ́ wò tako tó dá lóhùn tí àwọn tó wá dá lóhùn tán àmì kíyàn fọ́ cover ojú ẹ̀ kíyàn padà lọ sùn like seriously ẹ sọ fún mi ó wá láti kú ó wá balẹ̀ tiwa jẹ́ ah, ta ló yẹ kó jábọ̀ bọ̀ yẹn kí o kì enough enough enough guys enough guys enough guys listen ó ti délẹ̀ ó ti délẹ̀ náà do you understand solution do you understand guys ó ti ṣẹlẹ̀ náà ó ti ṣẹlẹ̀ solution ló kù tá a problem to wà ń lẹ̀ kó tó ṣe kí ni kó tó pẹ́ jù do you understand She ẹ gbọ́ nǹkan mo sọ right guys that's okay that's okay. ẹ wò mí torí pé mo wá bá yín wò ó mo ṣe ní kí wọ́n ní ọmọ ẹ máa bọ̀ bí. bá ò rí tàgírì awo owó bá ò rí gúnugún àòṣẹbọ a ò rákàlà àòṣòro èyí tó sá lọ́hùn àfi kẹ́ ẹ wá rí. bàbá Kasali nìkan lè gbẹbulé lọ́wọ́ ó ti sá lọ ó síbi tá a fẹ́ rí a lè rí. ẹ wá rí ni. níbo la fẹ́ wá sí àbí níbo la fẹ́ wá sí ń sìn. bàbá a lè rí ṣé kò sí nǹkan mi tẹ́ ẹ lè ṣe fún wa ní bàbí. èmi lẹ fi ń ṣe orí bí ọmọ ìjò èmi lẹ fi ń ṣeré bí ọmọ ìjò kò sí nǹkan míì tí mo lè ṣe ohun tí ń bẹ lọ́rẹ̀ ń ohun ní nǹkan gbòógì tó lágbára tí mo ṣe fún yín ohun tí sì wà lọ́ọ̀rẹ́ ń òní ó ṣàtọ́nà nǹkan míì tá a ṣe fún yín àfi kẹ́ ẹ wá rí àfi ẹ wá rí. hello ta ló bàbá gbà. hello. hello bàbá. ẹ ti ń fa owó kó ṣòfò jù ṣe ó dìgbà tí chigba gbé gbogbo fọ́nrin kọrin sọ́wọ́ wọn lọ kẹ́ tó mọ̀ pé ẹniṣẹ́ tó pọ̀ láti ṣe. ok à ń ẹ à ń bọ̀ nsinsinsin máa kẹ́ lára. ẹ yára ẹ dáhùn ẹ dáhùn làwọn táyì ti ń lọ. ok ok ok. o ṣe. ẹ kú oríire wọn ti rí. rárá o bàbá gáàdì ibi tá a fẹ́ lọ ṣiṣẹ́ lé nìyẹn gáàdì ló pè mí sóní ká máa bó sí. ẹ máa fẹ́ lọ bó kí jáde ọ kí ló gùn ṣé ah! o rẹ wa ẹ lọ fi kán lọjà ẹ lọ kó ìkànnì ká máa fi jẹ. ẹ gbọ́ mi ẹ gbọ́ mi níbo lẹ lọ. náà àníṣe ta fẹ́ ṣe lé ni bàbá má gbọ́ pariwo jẹ̀rẹ̀. millions millions. oníṣẹ́ tó fẹ́ ṣe ah, ah, ah, ẹ̀ ń lọ ẹ̀ ń lọ ń bọ̀lẹ̀ ń lọ ẹ ò gbọ́dọ̀ fọ́ kan ìbọn mọ́ ṣé àwàdà lẹ́pẹ́ ni. ṣó lè tó yẹn ni bàbá. Eh, ọ̀dà ọ̀yà ẹ máa lọ. ẹ máa lọ wọn ni kí n máa lọ ẹ máa lọ. kò yé mi o. ẹ máa lọ ẹ máa lọ ẹ máa lọ ẹ máa lọ ẹ̀ ń bọ̀ ẹ̀ ń bọ̀ ẹ̀ ń bọ̀ ẹ̀ ń bọ̀ ẹ̀ ń lọ ẹ̀ ń lọ ẹ̀ ń lọ má lọ má lọ awọ yín ò gbọ́dọ̀ kàn bọ́ mọ́ títí dìgbà tẹ́ fi rí. bàbá ẹ fún wa lóògùn àfẹ́ rẹ̀ ọ̀sán bọ́ọ̀gùn. ọ̀tọ̀ ni ṣé o rò pé wàhálà là ń fa síra wa lẹ́sẹ̀ ṣá àwọn pípù yìí wọ́n máa gan mo mọ̀ wọ́n ní o bó ṣe wà yẹn wọ́n lè lọ gba ìbọn mi kọ́ wọn káwa mọ́lé ó dẹ̀ mọ̀ pé yẹn ò dáa. wọ́n wàá ká èmi ọ̀tọ̀ lówó ẹlẹ́ran ọ̀gbẹ́ mọ́lé ẹni tí òun ni ló ń fi ní í ṣeré wíwọ́n epo àbá ìrówó rà wo tí bá ti ní o fọkàn balẹ̀ mo fẹ́ kó mọ fọkàn balẹ̀ bẹ́ẹ̀ mo sọ fún ọ. dà mo ti gbọ́ tiẹ̀ o hmm. àmọ́ tówó tó ní kan mú wá ìmọ̀ àti pọ̀ jù mo ti fẹ́ ra owó yẹn. èló mo ní ọmọ wa two million naira ẹ̀bọ̀n bá ti rí wọn gbà bọ́n ṣé wò fowó ń tiẹ̀ ni. Ah, mo fowó o. èló wà ní two million naira. Hmm, tí èèwà pé wọn ká mú èrò ọkàn wọn. kémi pé wọn kémi pé wọn ẹni ẹ̀gún bá gún lẹ́sẹ̀ báyìí ló ń ṣe lákàlàkà ta lábẹ́ lọ àwọn wọn ò pe àwa wọn bá mọ̀ pé ìbọn àwọn ṣe pàtàkì sáwọn èmi ò lè pe wọn o. ẹ pé àti Ah, ah. àbúrò mi. ìjọ mẹ́ta ìjọ kan pẹ̀lú báwo ni school fine ó ah, wá lọ jókòó kà sí ó mọ̀ pé mo mísì rẹ̀. ẹ mọ̀ pé school mi nílé wálé ẹni àwọn bẹ́ẹ̀. báwo dẹ̀ zan ó yà wọlé lọ bomi fine <laughs> ọ̀rẹ́ mi tí mo sọ fún ọ lórí fóònù. ẹ ká sàwọn àgbẹ̀ o. ṣàlàáfíà ni iléèwé ńkọ́ ló à máa fún ẹ mọ̀. bẹ́ẹ̀rù rẹ̀ wọlé lọ bẹ́ẹ̀rù rẹ̀ wọlé lọ ọ̀nà àtàrẹ́ mi sọ̀rọ̀ lọ kó o bomi ara ò bó yà wọn bọ ọ̀rẹ́ mi tí má ti ní ọmọ ọfọkànbalẹ̀ ọmọ ọfọkànbalẹ̀ n mm-hmm. lè ṣàìdá fún ọ n sì lè wá palára fún ọ. tó bá ti rí bẹ́ẹ̀ o tiẹ̀ ti dára tó pọ̀ ní ṣojú mi kò yẹ kí n tún máa. àǹtí mi ta ni ọmọkùnrin tó wà nílé tó ń lọṣọ yẹn. <laughs> ọ̀rẹ́ mi ni mọ́ bínú mọ́ lo yàrá mọ́ lo yàrá mi lọ yàrá kejì fi bẹ́ẹ̀ ńlẹ̀ fún mọ́ bínú ó yẹ ń sọ fún ọ má bínú. ọ̀tọ̀ lówó hmm? ṣé kò ní máa tọpinpin nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí. tọpinpin pé kí ni a ní ọmọ wò tí má ti ní báyìí ní nǹkan ìwọ mọ gbà bẹ́ẹ̀ yọkàn rẹ mọ balẹ̀ bó bá ti rí mi. mo ti ẹ̀ gbà bẹ́ẹ̀ o ah, ah. torí gbogbo tó tẹ ti ṣe fún mi ó jọ mi lójú. ó bá tọ àwọn aráalé rẹ ní ń pè látàrọ. hello kì í ṣe Kàsálí ló ń sọ̀rọ̀ èmi mò ń sọ̀rọ̀ ẹ bẹ́ẹ̀ bá ti ní two million ẹ wá gbàgbọ́n yín ẹ wèé mi ò láti bẹ́ẹ̀ ṣe ń dà mí láàmú yìí two million ẹ wá gbébọn yín five hundred thousand owó kí nìyún ṣé n fi ẹran ọ̀gbẹ́ ni àbí n fi wọ́n lọ́kọ̀ kó fi kọ́ ẹran ọ̀gbẹ́ wá <laughs> èmi ò ní gbárẹ́ lọ́wọ́ yín láíláí láíláí ní kíni ẹ ẹ yọ five hundred kúrò ńgbà náà one million five. Ah. bẹ́ẹ̀ bá ti kọ́wọ́ wá mo láwọn míì ti ń tà fún tí ń sì gbowó gidi tó ju ti ń lọ. Hmm, kò síbi àtúlẹ̀ pàdé lóòótọ́ àtúlẹ̀ pàdé torí pé àtúlẹ̀ pàdé ńjọ́ mi tá sì wúlò fúnra wa one million ẹ kó one million wá kẹ́ wá gbàgbọ́ yín. ok ok mo ti gbọ́ nǹkan tẹ́ sọ. ó dáa ẹ bá di kankan náà ẹjọ́ pé o. ẹ mà ní mo ti gbọ́ sẹ́ẹ̀ mo ti gbọ́ ọmọ kan sí ní létà. ó dáa ó dáa ẹ bá ti mú wọn mi lọ́wọ́ ẹ wá àgbà kò jù bẹ́ẹ̀ lọ. ẹ má sọ kankan mọ́ ẹ má mi fẹ́ gbọ́ wọn mi lọ mo fẹ́. <laughs> mo rí mú ètè sọnù ọ̀tọ̀ lówó mm. one million ó tiẹ̀ bẹ̀rù tó bá ń kó owó bọ̀ tọkọ ọlọ́pàá dání gan àwọn náà ní kọ́lọ́pàá dání olè ni wọ́n. kí wàá làwọn àṣà ń ṣolè ni. àwọn ń ṣolè ọpọlọ tiwa báyìí láwa ń lò. one million naira just like like that. Ah, like ah. that. Ah, woman ẹ eh, one million naira ló takú sí. Eh? mo rà pé lórí burúkú ni wọn àbọ̀ fẹ́ yìí àbọ̀ ń ṣe eré ni àbọ̀ ń ja wèrè mọ́ náà lọ́wọ́ ni one million naira ṣé wọn rà pé òkùnkùn fún wọn lé wọn so owó tán náà fẹ́ fi ṣòkú. kí ló fẹ́ ká ṣe é sí o tó sọ àwọn boss boss boss boss pure set up mo kà kí ni. are you serious. yeah pure good set up ni. ẹ wo ẹ wo eh? ẹyin guys ẹ má jẹ kí a fa ọ̀rọ̀ yìí Italo ẹ jẹ́ kí Italo decide ẹ fún wọn one million yẹn. Ah! Ah! kò ẹ wò ah! kò ẹ wò kò lè wọ́ọ̀kì o ṣe fẹ́ kó ṣá orí ti fọ́ mi àti Kasali ti mórí fọ́ mi bàbá yẹn play wa lélẹ́yìn náà. Banke Banke take it easy everybody learning your ears listen ṣé mo pé ìbọn tó wà lọ́wọ́ ẹ̀ right ó ṣe kí ni ojú owó lọ do you understand that is it ibo yẹn jọ̀wọ́ lọ náà ẹ jẹ́ ká ṣe kíni ẹ jẹ́ ká kówó fún wọn. yeah one million naira is very small money. ìbọn jọ̀wọ́ lọ eh? ìbọn jọ̀wọ́ lọ ikú jọ̀wọ́ lọ. jẹ́ ká fún wọn one million yẹn. kí ni wọ́n ṣàgbọ́wọ́. èmi ò lè dáhùn yẹn o Bankẹ. Italo eh? ẹ jẹ́ ká fún wọn one million yẹn. ẹ ti bọ́ nǹkan ṣe kò lè affect wa. no kò lè affect wa at all Bankẹ take it easy. kò ní eh, affect wa. Ah, ìbọn yẹn ìbọn yẹn ìbọn yẹn pọ̀ náà. ṣé wọn kankan mo ti gbọ́ ẹ lè bá mi sọ̀rọ̀ kí n má gbọ́ àmọ́ tinú mi ni màá ṣe mo ti gbọ́ ẹ jẹ́ ká fún un. pankẹ́ pankẹ́ take it mo ti gbọ́ sẹ́ẹ̀ mílíọ̀nù náírà.

Ah, ah, pa orin tó ń jó fún jàre. Ah, ẹ wo mi ọ̀fẹ́ o kí ni kí ni ẹ̀yin ọmọ táyì àsìkò táyì bá jìbá wọ̀nyẹn lára ni. ó dà pẹ̀lẹ́ pa paná. ó ń ṣe gbogbo iṣẹ́ inú ilé tán ni. iṣẹ́ inú ilé. ẹ gbogbo iṣẹ́ ta ni kò ṣe ṣe o ti ṣe tán ni. mo ti ṣe gbogbo iṣẹ́ ilé tán ní kí n ṣe gbogbo tí màmá mi sọ fún mi ni pé kí n bá wọn ṣe yàrá wọn kí n sì bá wọn fọ àwọn aṣọ tó bá dọ̀tí gbogbo rẹ̀ mo sì ṣe ẹ ṣé o ti wá ṣe yàrá ọ̀dọ̀ mi náà yàrá ọ̀dọ̀ mi ṣé o ti ń dùn ẹ ni. yàrá yín ṣé ọ̀rẹ́ yìí ni mo bá yín ṣe yàrá yín lọ́wọ́ tí yín gé ni àbẹ́sẹ̀ yín ẹsẹ̀ yín ò sí bẹ̀ ẹ mọ mọ gbẹyìn wá fún mi o àti ẹfẹ mọ fi dèdèrè lọ mí nú lé ni àbẹ mọ fọpọ lọ mí nú lé ni àbẹ rẹ kó ìmọ̀ tí mo ṣe ni kí mo bá yín bọ́ sínú yàrá ọ̀dọ̀ yín kí mo bá yín tó ṣé mo bá yín mọ gbálẹ̀ ni àbí mo bá yín tẹ́ bẹ́ẹ̀dì ẹ ṣe kó àwọn pátá yín jáde kẹni máa bá yín fọ pátá. èmi kàtàlí hmm. èmi ló sọ̀rọ̀ síbẹ̀ yẹn. Hmm, ẹ̀yin náà yà sínú owó ẹ̀mọ́ kẹ́yìn wọ́n yà sínú one thousand abẹ́yìn náà yà sínú dọ́là ẹ̀ nínú amẹ́ríkà. ọ̀rọ̀ ẹ ti yé mi. ẹ má mọ̀ gbé ìwà fún mi o mi ò ìfẹ́ wèrè o ẹ má mọ̀ gbé wèrè wa o ìfẹ́ wèrè ìforí burúkú o ah! èmi ò forí burúkú o ẹ má mọ̀ fi ọ̀bọ lèmi nulẹ̀ yìí o ah! ẹ má mọ̀ bọ̀ lọ mi o. ẹ kò burú. tálẹ̀ yìí wọ́n yà yín sínú owó ni wọ́n yà yín náà Kasali ti ń gbóná Kasali mo rí pórí rẹ ti ń gbóná mo fẹ́ bọ́ ọ̀bẹ̀rù Kasali kórìíra ẹ̀ mọ́ ọ̀tútù tó bá ti ń bọ̀ ni o mọ́ ọ gbọ́ kórìíra ẹ̀ mọ́ ọ̀tútù kó o gbọ́ gbogbo tí n bá wí fún ọ kórìíra ẹ̀ ó ti rìn gbìndín. ẹ sí èrè ni ẹ yá wèrè ni láyé yín ẹ má máa ń bì nìdílé o táyà pátápátá fẹ́ yá wèrè ẹ má bá mi dẹ́rẹ́ ọ̀mọ́ o ẹ̀wọ́n ti ẹni gbogbo àórí wa. káàbọ̀. àṣàlì kàṣàlì. ẹ káàbọ̀. ṣé mi ló ń bá jà lẹ́ẹ̀kan. ẹ̀yin. ọmọ kò lè kú èmi náà ń ṣeré. ah èmi ò tí ì yín lónìí. àṣàlì <laughs> kàṣàlì. <laughs> Ah, ah. àǹtí o. dúró rẹ máa ń wù mí ni yíba yí yí. ọmọkùnrin dáadẹ́ o hmm. kàṣàlì ọmọ hmm? tí mo fẹ́ kó o ṣe fún mi báyìí eh. wà ló bá mi ṣe nínú yàrá ó bá tán. ṣé fẹ́ nù. ó jù bẹ́ẹ̀ lọ. Claro. Sálí kasálí. Ah, ah. ah, ibẹ̀ ń rìn mí o. o? rìn ọ̀. Ó wá ti rìn ọ́ dáadáa bọ́ṣọ. Eh, ìfẹ́ ìfẹ́ o. Ìfẹ́ ìfẹ́ o. Ọ̀tọ̀ lọ́wọ́. Ibi lẹ́wọ̀ nìyẹn. Ṣé o ti gbàgbé kàsálẹ̀ yọkọ mi ni? Mo pe Lọ́lá. Nígbà tí mo ní mi ò fẹ́ mọ́ wá ní kó bá bàbá ṣeré, èmi ò láìkẹ́ o o ṣe ara mi gbìlẹ̀ dídídí ìjọ. ẹ káàbọ̀ ẹ káàbọ̀. ṣó tó bẹ́ẹ̀ ni mo pé lọ́la. kí ni ò tó bẹ́ẹ̀ ṣé nǹkan tí wọ́n ṣe yẹn ṣó dáa torí mo ní mi ò ṣe mọ́ wá ní kó máa kọ́kọ́ mi mọ́ bíbá ẹ̀ kí ló dé. ìbí òun náà ló ròyìn mo fẹ́ kí ní abẹ́ tó bá. nǹkan tí mi fi ṣeré gbọ̀ngàn nìyẹn nígbà tí wọ́n sọ pé mi ò nífẹ̀ẹ́ ọkọ mi mọ́ ṣọ́ọ̀rọ̀ mi ló wáyé kó máa ka mọ́ ni ọ̀tọ̀ lówó mi ò fẹ́ o mi ò fẹ́ o. kò sì mọ̀ pé tó bá ti ṣe báyìí náà lèmi ìfẹ́ gbọ́ mi hmm. má ti gbọ́ sí ti báyìí. Hmm. má ṣe ní ibi ọkọ tèmi mọ́ o mi ò fẹ́ o òun ló gbáyàn ọ̀tọ̀ lówó mi ò fẹ́ o. ó tó yìí ẹ wo wọ́n ní kí n gbé ẹrù ìfún yín kẹ́ gbé owó àwọn fáwọn. jójójó Kasali Bánkẹ́ Kasali mà ní. ọlọ́run mẹ́rin tó so kéèyàn fún wọn ní ìsìn ń pariwo Kasali Kasali ṣé mọ́lẹ́ mo kọ́ mi ni. Bánkẹ́ ṣe rí tó bá mojú oògùn ló máa ń kó obìnrin rẹ o ọ̀rẹ́ eléyìí o kọ́ ọ̀rẹ́ bàtà ni o ẹ bá yín ta o. má dojú tì mí èmi mò ń bẹ sọ̀rọ̀ èmi táyé. àṣẹ mọ èmi ọmọ rí o èmi ọmọ yín rí o. Kasali. ẹ wo ẹgbẹ́ mi lówó ẹgbẹ́ mi gbówó tí wọ́n ní gbà wá jàre ọmọ yín rí o. ok Bánkẹ́ gbé fún náà. Kasali ẹ sanwó olówó. ẹ̀jẹ̀ gbọ́rọ̀ fún náà kan. wọ́n ní gbẹ́rù yín. ṣé o fẹ́ máa lọ. tó bá lọ òní délé ṣá. Kasali. ẹ lọ lọ mọ. ẹ ṣì kò tún wà nù ẹ ṣe ṣì kò tún wà nù ẹ. nǹkan pé yẹn nígbà tẹ́ ń yáwó lọ́wọ́ wọn ẹ̀ mọ́. senior. igi igi igi igi.

ó ní àgbẹ̀ ó wo kò fẹ́ ti dábàá ìwọ ó yá wá máa lọ gbàngbó ó yá máa lọ ìrògbòdò pàápọ̀. kí máa lọ lédè yìí. ẹ máa lọ lédè wá. ẹ dúró ọ̀tọ̀ lówó hmm? ó ní kó máa lọ hmm. tó bá pàdé ọmọ ìlú ọmọkùnrin lọ́nà tó ń bí pé ta ló gbébọn fún tó dárúkọ wa ń kọ́. ń gbọ́ ṣé o mọ̀ wá rí sẹ́yìn àkílẹ̀ tó ń sọ ìmọ̀mọ̀ yín dáadáa <laughs> ìyàwó mi ni ẹ̀yin ni ọ̀rẹ́ ìyàwó mi. <laughs> orí ẹ̀ burú ni ṣé o mọ̀ wá rí. mọ̀ yín rí rí rí. kò rí wa rí nìyẹn. <laughs> tó bá lọ dárúkọ wa páwa la gbé bí fún mi. ń gbọ́ tó bá ní ta ló lẹ́rù ọwọ́ ẹ̀ ta ló dárúkọ. sẹ́ẹ̀rù yìí ẹ̀yin náà ni. orí ẹ̀ burú ni. mo ti rántí mo ti rántí èmi ni mo ní èmi àti àwọn wèrè tí wọ́n ti àwọn eléyìí ti sá lọ màá sà ṣàlàyé fún wọn pé èmi àtàwọn wèrè kan ni wọ́n ti sá lọ. àwọn tó ní ló darúkọ hmm. ó yá tètè wàá máa lọlé. kẹ́mi wàá máa lọlé. gba fóònù bú ẹ. ẹ má bínú pọ̀ sọ owó sí ẹ dákun ẹ má bínú. máa lọ ta ló ń wọ sí ọkọ kíkọrẹ lọ́jọ́. ọ̀dà ọ̀dà ẹ má pẹ́ o.

Kasali ọ̀gá Kasali ma pè. nọ́mbà ẹ̀ ni o. kí ló ṣẹlẹ̀ Kasali. Kasali bá ọ̀dọ̀ Kasali ni. oníṣà ọ̀dọ̀. ẹ ká gbọ́n kó tó fẹ́ sọ. kí ló wí. hello. ẹ Kasali ni ẹ wo ó dàbí pé mo rí yín lẹ́ẹ̀kan ọ̀gá mi mo rẹ́ ń tọ́jọ́ yín lẹ́ẹ̀kan. níbo ló wà. Ah. níbo ló wà nínú igbó ìbọn ìbọn tí wà lọ́wọ́ ẹ̀ ń kọ́ ẹ ń bẹ ìbọn ń bẹ ń bẹ ń bẹ lọ́wọ́ wà lọ́wọ́ mi níbo lẹ́yìn wà yìí níbo lẹ́ wà. sọfẹ́ gbọ́ ibi abẹ́ kòkó yẹn tàgbà kọjá sí. máa bọ̀ straight máa bọ̀ straight máa bọ̀ straight. à èmi ò mọ igi kan yàtọ̀ sí kan bí o ẹ mọ dáṣe ẹ mọ dáṣe ẹ mọ dáṣe ẹ mọ pariwo Kàsálí Kàsálí tó ti pariwo Kàsálí màá gbọ́ só ti yé yín. máa bọ̀ straight àpàdé ẹ. máa bọ̀ straight àmọ́ ànípàdé ẹ máa pàdé ẹ.

ẹ má pariwo bàbá á pàdé ara. a máa pe kàsálí ẹ bẹ gbọ́ sọtí gbọ́ ṣe máa ṣe lọ báyìí tí wọn kọ́kọ́ rí lásán Ọlọ́run máa ń mú orí ẹ náà wà lẹtọlẹ máa kọ bẹ̀rẹ̀ ni o bákọ bẹ̀rẹ̀ bákọ bẹ̀rẹ̀ ni o ẹni kò máa ṣe é kọ fún mi. ẹni kò máa ṣe é kọ fún mi. ọlẹ́sìn ni so. aláyé wàhálà ti wà àwọn ọkọ wa yóò yẹ ọkọ yìí o. ọ̀gá ọ̀gá ìbọn yóò yẹ. Kasali Kasali kí n dájọ́ wọn ah! ṣé mo sọ fún yín ó ní bá dogun ọdún láyé ẹ̀rọ ògún ni. Ah, bàbá ṣe bẹ́ẹ̀ ìdájọ́ wọn. sálọ náà dájọ́. ọ̀rẹ́ ìyàwó rẹ lè mi o ìyàwó rẹ rè o. ìyàwó rẹ. Everybody, book me! tí mi fi gbogbo ilé ṣe mi rí nígbà tí mo ṣe pé mo ṣe mi látàkọ. Oh! Oh! Kí ṣẹlẹ̀? wá ń sìn. ẹdùnmí kí ni ìṣẹ̀lẹ̀ mi náà kí ló ṣẹlẹ̀ náà. ẹ kí ló ló ń ṣẹlẹ̀ báyìí. ẹdùn náà ṣé kì í ṣe ah, ah! ẹyin fẹlẹ sọ fún kékin pààyàn méjì ní ìsìn tí mo fi pààyàn tí mo pa ìyàwó mi àtọ̀rẹ́ ìyàwó mi. ẹ kí wọ́n lọ wá ṣe é kí wọ́n jẹ́. ṣé kì í ṣe pé ẹ ti ní kí n fọwọ́ ara mi pa ìyàwó mi ẹ ti ní kí n fọwọ́ ara mi pa ọ̀rẹ́ ìyàwó mi. ṣùgbọ́n gbọ́ tíyàwó ẹ̀ bá ra ó ti dọ́run. Ah! ẹ wo àwọn nìkan kọ́ ni wọ́n lọ àjọ ń lọ ni o. Kasali Kasali sẹ́yìn sí ma sọ fún mi. ẹ bá kọ́ mọ̀ yé mọ̀dáràn ikú ni ẹ yé mọ̀dáràn madam ẹ ẹ madam ẹ dàgbà bá ń kó bọ ẹ dàgbà bá ń kó bọ. ẹ ẹ torí ayé lè pọ kùtì ìrọ̀ ẹ̀wọ̀ kùtì. àwọn lọ. ọ̀gá. 出发，出发拉砖。谁打战友？老叶，哪就你？老张，谁？老张，谁打战友？老叶，我来